kókó mo gbàgèrò lọ́wọ́ sédòsédò mo pa ọgbà lọ́wọ́ ajíwami bẹ́ẹ̀ ni mo gba kọ̀ǹgọ́ lọ́wọ́ onílù ìkòkò ńlá tó tónítóní ni mo fi rò fọ bó ṣe ń lọ ní dédé àsìkò yìí tí mo sì mọ̀ pé gbogbo ojúnà àti tígbọ́ àṣàyàn ètò wa ẹ ó jẹ́ pẹ̀lú ìdùnnú àtayọ̀ lórí ètò wa ètò yín ètò bó ṣe ń lọ abala kọ́ òwe Yorùbá òwe Yorùbá fún tèmi. ènìyàn ní múni kágùn bẹ́ẹ̀ ènìyàn náà sì ní múni kákúrú. ìtumọ̀ òwe yìí ni wípé ó dá lórí ìjàpá àti ejò ọká wọ́n jọ gbádùn láti máa jẹun nílé ara wọn nígbà tí oúnjẹ kan lé ìjàpá ọká wá jẹ nígbà tó oúnjẹ wá kan lé ọká ọká wé mọ oúnjẹ yẹn débi pé ẹnu ìjàpá ò tó nígbà tí àpèjẹ tó wá kan lé ìjàpá ìjàpá náà lọ wá okùn agba ó so ó so ó so débi pé ẹnu oka okan kan oúnjẹ yẹn ọ̀ká wa ni kásà kí ló dé ìjàpá wa kòwé yẹn pé ènìyàn ní í mú ni ká gùn bẹ́ẹ̀ ni ènìyàn ní í mú ni ká kúrú ẹ̀kọ́ ọbẹ̀ ni pé ẹni tá a bá ń jọ ń ṣe tá a jọ jọ́rẹ̀ tá a jọ rìn dandan ni kí ìwà tiẹ̀ wa àbí kí ìwà tiwa kó lápalára ẹ̀ ó ṣe ń lọ ó ń lọ kò dúró. ká fìmọ̀ ṣọ̀kan ká gbé lárugẹ ká fìmọ̀ ṣọ̀kan ká gbé lárugẹ ètò bó ṣe ń lọ kárí ayé ni ká fìmọ̀ ṣọ̀kan ká gbé lárugẹ káwa ó gbé kẹ́yìn ó gbé ká fìmọ̀ ṣọ̀kan ká gbé lárugẹ bó ṣe ń lọ. ó ń lọ kò dúró. ìrẹ́ náà má dúró kó má bàa pẹ́ tó pẹ́ omi tó dúró domi adágún òkú nǹkan ló ń gbé bẹ́ẹ̀ a ó máa pàdéra. e o Rio.